ṣèjì ló ń wọ́ wọ́ òun débẹ̀ ló kọ́gbọ́n òun débẹ̀ ló mọ̀rọ̀ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ. lálálálálálálálálá ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná ó tutù ní ní. àwọn ọlọ́gbọ́n nìkan ló ọ̀gọ̀rọ̀ ló lè mọ̀ ọ̀gọ̀rọ̀ ló lè mọ̀ lọ́dẹ bọ́s family yẹ́yẹ́ alo débẹ̀ ló kọ́ mọ́ o débẹ̀ ló kọ́ mọ́. Lọ́dẹ bọ́s family lọ́dẹ bọ́s family. ọ̀gọ̀rọ̀ ló lè mọ̀ ọ̀gọ̀rọ̀ ló lè mọ̀ lọ́dẹ bọ́ fàmìlì yẹ́yẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ àlọ́ òdebẹ̀ ló kọ́ mọ́ òdebẹ̀ ló kọ́ mọ́. àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jọ. ẹ ló gbé ìjà fà ṣé wàá pa. um, Jagaban lorúkọ mi um, actually number one wà lórí mi sí ẹ bẹ́ẹ̀ ti tẹjọ mi lóko tí mo ṣe wá ẹni mi gba ní ìbò fún ìgbà pé mi ti rí ọmọ mi lọ tí number one kọ pé ẹ fún number one kọ fún ẹ pẹ máa ń ẹ number one kọ máa ń pẹ. wait wait wait who is that stupid number I'm talking about. ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná ó you need to know the I'm my friend the lówelówe là ń lùlù àgídìgbò àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jó ọ̀mọ̀ràn ló lè mọ̀ ọ̀mọ̀ràn ló lè mọ̀ Gbadebo's family yẹ́yẹ́. alo débẹ̀ ló kọ́kọ́ ó débẹ̀ ló mọ̀ràn ogun fọfọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọfọyẹ ogun fọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọ. ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́kùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing I'm talking about my friend ẹ̀bá. ẹ̀bá ẹ̀bá. ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ àmúdẹ̀wò pé kò ń ṣe big deal náà torí àwọn àgbà ní ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá ni la ti ń sọ èmi kàn ń wò wípé you are good for us and what is good for goose should equally good for gander uh, so understand so nǹkan tí mò ń try láti sọ ni pé kò bá it will be of high benefit fún ẹ tá a bá lè máa rúnra wa tá à ń gúnra wa tá à ń fọ́ra wa o get tó kàn ń fún mi ní fídà stop what are you trying to do sorry i'm not that person. no no no no no kí ló ń try láti insinuate omi ń pè é mi ń sòṣì o. no sir. no no no tell me tell me mo ń sòṣì. oh okay no problem no problem but èmi kàn come on come on come closer Surely, nǹkan tí mo come closer. maybe i will see you there. You are working out on me? No, Abi. What is bad? Nínú kí n kàn máa. Imagine. Oh. Okay. Okay. In this campus, màá jẹ́ kó o mọ̀ pé ẹran tó fà tí o òun ni nọ́mọ̀. Nonsense neighbors for me. This is so interesting. One more is full of what you tend to know about the family, and you know. Oh, débẹ̀ ló kọ́ mọ́, oh, débẹ̀ ló mọ̀ wọ́n. Ọkùn fàfàfàfàfàfàfà, ọkùn fàfàfàfàfàfà yẹ, ọkùn fàfàfàfàfàfà, ọkùn fàfàfàfàfàfà yẹ. Lálálálálálálálá. Ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná. ìjà ṣáá ojoojúmọ́ mo ti pè wọ́n ní kọ̀ọ̀kan mo pè wọ́n papọ̀ ìjà yìí ti ṣáá kí láti fẹ́ ṣe báyìí ẹ́ ó ti sú mi o mo ti rojọ́ rojọ́ rojọ́ rojọ́ gbogbo ọ̀nà ọ̀rọ̀ òun ọdún kù rẹ̀ sí i máa ń dálẹ̀ kúrò nínú ìlú àwọn ọlọ́sibọ̀dé náà sùn mú wọn lọ sí ọdún náà tó bá ń wọra wọn lókèrè ó dàbí pé ìyẹn máa fún mi ní ìfọ̀fúnmá ìdí inú ilé. iṣẹ́ ọkọ mi ní nǹkan tó ga gan-an lẹ́tí fẹ́ ṣe wò àlejò gbọ́dọ̀ mọ́ wọn lọ wá ẹjọ́ ìlú ìṣá ẹ́ kí ni gbogbo rádaràdà káwọn èèyàn ṣe fún wa báyìí kò sí fọkànbalẹ̀ ẹ́ kí ló dé sáwà kí ló dé kí ló dé náà kí ló dé ṣe ṣe lọ rí ká ṣe ní àwọn ìdílé ṣe àfi owó kọ sí ilé rìlísì kọ ní fún àti rìlísì kọ ní ẹ lọ rìpọ́tì ẹni bá bá rìpọ́tì fún èyí fílẹ̀. dájì ẹ kìlọ̀ fún dáná ó ti bẹ̀rẹ̀ wàhálà bẹ̀rẹ̀ wálẹ̀ nígbà tí mo ṣe díẹ̀ tó lòun lòun. Bukki. Mọ́mì ẹ̀wọ̀n ọ̀nà ọmọ yín. Ó fi rù sí mi jù after ẹ̀mí lẹ́gbẹ́. Kí ló ń ṣe yín bọ́lá yìí? Mọ́mì ẹ̀wọ̀n ọ̀nà ọmọ yín. Mo fẹ́ wàlẹ̀ ó gẹ̀ẹ́sì ní kọ̀ọ̀dù mi fún mi it's not his own. Ṣé fẹ́ kọ wá ní báyìí? Wá ní báyìí. Ṣọ́mọ ni ní? Ẹ́ káwọn àlejò má gbọ́dọ̀ wá wọ́wọ́ lúlú ilé wa. Ẹ wò bó ṣe wọ́pàá síwájú wa èèwọ̀ sí i kókó tí máa ṣe bí ìbá ní orúkọ tí wọ́n máa sọ ní ẹ̀yìn wọn. ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing i'm talking about my friend eba. Oh, oh, oh, eba. Eba. Garibas family. Garibas, Garibas, Garibas, Garibas family. Oh, oh, oh, oh, oh, oh, oh. oh. torí pé wàhálà náà là fẹ́ lèmi àti yẹ la ṣe péjú méjì lọ méjì yẹn wá dàbí ẹni tó bí mẹ́wàá kí mo bẹ ẹ ṣùṣù. dadi most of time kò kí n ṣe fọ́ọ̀tì ni ẹ kò máa ń rò pé daniel gentle daniel kò gentle ó máa ń rude influence bó ti jẹ́ ọkùnrin yẹn ó máa ń ṣe bí pé bóyá òun jù mí lọ even kó jẹ́ pé three years mo gbà lọ́wọ́ ẹ̀ at least ẹ̀gbọ́n ẹ̀ mo ṣáà jẹ́ bọ̀dú tí pé ó ti jẹ́ ọkùnrin yẹn ó máa ń ṣe lómi lórí ó máa ń ṣe gàrà lórí mi lórí bí wípé bóyá ó jù mí lọ most of time tí bá ń kàm fún dáàdì ó ṣàmà wọn máa wá drug mi ṣáá ni so kò kí ń ṣe fọ́ọ̀tì mi. ókè tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà máa ṣe bí àgbà wọ́n máa ṣe bí àgbà nù kò sì sùúrù làbàrọ̀ ṣùgbọ́n kò pè é máa pe dánẹ̀ náà abóò náà sọ̀rọ̀ oṣù mẹ́rin. inú rẹ̀ ò dùn. gbogbo ọkàn rẹ̀ gbọgbẹ́ ojú rẹ̀ tí mò ń wò yìí ọkàn kí ni tó ń bà nínú jẹ́ gan. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ parọ́ o mo ń bá yín sọ̀rọ̀ inú mi ń bàjẹ́ gidi gan inú ìbànújẹ́ ni mo wà bàbá ẹ̀yin ni mo wá rí ẹ̀ ṣàánú mi o ẹ gbà mí o ṣẹ́rí mi wà yìí mi ì fi ọwọ́ mi yìí mi fi ṣiṣẹ́ rí bọ̀ mo máa ń náwó. Hmm, ọ̀rọ̀ rẹ ti yé mi ọ̀fẹ́ lọ́n gbáyé ajínasẹ̀ tó ń jẹun ajígbọ́n ni ara wọn ni wọ́n wà. ẹ ó fẹ́ jọ bẹ́ẹ̀ bàbá. èso ńlẹ̀. ṣẹ́rí ọ̀rẹ́ mi kan ló júwe ọ̀dọ̀ yín fún mi torí pé mo ní girlfriend kan girlfriend tí mo wá níyì látijọ́ tí mo ti ń fẹ́ mi sí lásọ̀wò rí ó kàn wá lọ gbé ọkùnrin kan wá ó sọ pé lọ́ọ̀yà ni ó sáà ní kí n máa tọwọ́ bọ̀ wípé òun ni next of kin mi pé tí nǹkan mi bá sọnù èèwọ̀n lè fóun bóyá tí n bá fẹ́ gbowó nbì kan wọ́n lè fóun pé kóun wá fi jíṣẹ́ gbogbo ẹ̀ bẹ́yẹn ọ̀sẹ̀ tó máa tẹ̀lé báyìí wọ́n kàn wá ni pé gbogbo property táwọn òbí mi fi kalẹ̀ fún mi pé mo ti kó fún póun lónìí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo yáwó mọ́tò débi ni. wọ́n gba gbogbo ohun tíjà àti bàbá rẹ̀ fi ilẹ̀ fún ọ àyíká ló tàn wọ́n ṣe fún ọ àpasáyé ni wọ́n ń perú nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀ lápasáyé ni kí wàá nìkan tó fẹ́ kèmí ó ṣe fún wọn ní pàtó. ẹ ṣe gan ohun tó gbé mi wá gangan nìyẹn àjàyí ọ̀rẹ́ mi ló wá júwe ọ̀dọ̀ yín fún mi ó ní tí bá ti dọ́dọ̀ yín ó lẹ́yìn ò kì í ṣiṣẹ́ rẹ̀ kankan rárá ó ní kàlẹ́ máa ń ṣe pé tí bá fẹ́ ba tèèyàn jẹ́ tí bá ti dọ́dọ̀ yín ó ti ṣe ṣe nǹkan tó gbé mi wá gangan nìyẹn àbá. ọ̀rẹ́ rẹ lọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣiṣẹ́ rẹ̀ kankan rí àfìkà èmi lúbúlúbú ojú ọlọ́mọ ni. Ah, kí ló korúkọ rẹ rẹ. ajayi ni sa. ajayi ló kọ rẹ táwọn wèrè bá ń ṣèpàdé lòdì ọ̀run òun ni ọjà kápò àbí kọjá alága wọn ah, ṣé kà ni mo ṣe ń èmi lúbúlúbú ọjọ́ ọlọ́mọ ni tí bá gun fún ọkọ̀ gbọ́dọ̀ mọ́kùn náà tó bá ṣe pé mi ni mo sá lóògùn kò sì gbọ́dọ̀ mọ́ jẹ sórí lúbúlúbú á jìgbìjìgbìjìgbì ó jìgbìjìgbì lúbúlúbú lúbúlúbú ti ń bẹ lójú ọlọ́ gangan níbi ọmọkùnrin bẹ lóògùn tèmi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó sọ ní ìṣòtì rìn mí jàgín ó rìn mí jàgín ọ̀dà kí ni nǹkan tó bá wá ní tó bá wá gangan ni kò sọ inú ti ń bí mi. ẹ ẹ bàbá ẹ má bínú nǹkan tí mi kàn fẹ́ ká ṣe báyìí sìn ṣẹlẹ̀ bá mi pa ẹ má pa lẹ́ẹ̀kan ó dẹ̀ má kú lẹ́ẹ̀méje. kémi ọbọ pààyàn wọn ò tí ì pààyàn tí ń rojọ́ mi kí pé mo níkà tí bá tó wá pààyàn rú kí lè fẹ́ sọ pé mo ṣe èmi ò lè ṣe fún yẹn o sórí nǹkan tẹ̀mí lè ṣe fún yàn ní egbò adáàjẹ náà kí n fi tẹ́lá kégbò wọn máa pẹ̀yìn kì kó sì máa rùn káwọn ayé ọmọ sá fún kẹsẹ̀ kó tóbi jù kan lọ èyí ń rọ̀ mí lọ́rùn mo sì lè yàyàn wèrè àmọ́ kí n wá pààyàn kó kú fínfín n ò lè ṣe. bàbá gbogbo àwọn èyí tẹ kálẹ̀ yìí náà lè. ẹ ń wọn ọ̀pá tí mo pààyàn ni. ẹ bọ̀ ó burú ju kó kú lọ. ẹ sẹ́rí bàbá bọ̀ wèrè yẹn mi nǹkan fẹ́ kó mi fẹ́ kó pọ̀ jù kókàn máa ṣe díẹ̀ díẹ̀. ok ká ṣe ìwé rẹ nítorí ọlọ́fọ̀ ọ̀rọ̀ tó bá tutù lọ́wọ́ ọ̀rọ̀ lẹ kó gbóná lọ́wọ́ alẹ́. ẹ káwọn èèyàn kàn máa mọ̀ pé bóyá wèrè ni kó máa rò pé wèrè ni kó tún máa rò pé wèrè kọ́. wọ́n jẹ kọjá àbí tọ́ ọ̀rán mi kọ́kàn máa ṣe wọ́nranwọ́nran sẹ́yìn ò ní àmọ́ yóò ná olówó tí ó pọ̀ torí wọ́n gbowó lọ́ọ̀rẹ́ iṣẹ́ tó gbéra mi iṣẹ́ kú ló gbéra mi wọ́n sì gbowó gidi lọ́ọ̀rẹ́ sówó wà lẹ́ o. bàbá bọ̀ mo sọ fún yín sìn pé wọ́n ti gba owó lọ́wọ́ mi mi dẹ̀ kí n ṣiṣẹ́ tọ́ ọ bá ti ṣe owó lọ bá mọ̀lẹ́bí rẹ kan ṣiṣẹ́ nǹkan gbà wọn ṣé wọ́n fowó mi lọ ra nǹkan èlò ni àbí wọ́n dúró dúró. bàbá ọmọ sọjọ́ fún yìí. wèrè ń gbélé yín o fura ni níwọ̀n kan tó dàbí àkànmọ́lé èṣù yìí àwọn orí bí àkọ́bí wèrè sábì ní kí n lọ rí fowó ara mi ra nǹkan tí wọ́n fi ṣe ètò ètùtù fún ọ àbẹ́wò àgbàdúrú sáwo mọ̀ gbà yìí bẹ́ẹ̀ ni ọba mọ̀ gbàsẹ́kọ̀ yẹsẹ́ wò dáadáa o aláàfin mi náà nígbà máa wà nínú ilé tí mo dá àwọn èèyàn gidi lóòótọ́ sọ pé nìkan béèrè mi ọ̀fọ̀ àjùrò ó sunkún níta mo níta lè wèrè tó sunkún wá àṣewọ ni bó tún wá jáde náà irun orí àti tẹnu ó bára wọn dọ́gba bó ti mọ̀ pé wèrè tí yóò rówó gẹrun yìí ṣé yóò rówó sóògùn. torí tẹnu àti torí wọn ti bára wọn dọ́gba pẹ́sẹ́ tí yóò rówó gẹrun náà ni yóò rówó san ọmọ tó ṣe ó bá ti di dọ́kẹ̀ta alẹ́ yá níbi ojúde ọba bóyá kó jẹ́ àpàdé ìjẹ̀bú òde bẹ́ẹ̀ ọlọ́run bá dé ọgbẹ́. ó tutù ní you need to know the thing I'm talking about my friend oh oh oh, ẹ̀bá ọ̀bá. Garibos family. Garibos, Garibos, Garibos, Garibos family. Lọ́wẹ̀ lọ́wẹ̀ lánú àgídìgbò. Lọ́lá. Yes. Lọ́lá. Tọ́lání. Lọ́lá. Mo wà pẹ̀lú ẹ̀. Ṣé o gbé bókì tún ti bẹ̀rẹ̀? Kí lọ̀rẹ́ mi tún ṣe? tó bá yà ọmọ sọ pé a máa ń jà máa ń jà àgbàtara wa. nílò ọ̀rẹ́ mi tún ṣe ni mo béèrè. okay me as culture mo lọ bá gba handout Eh? lọ́dọ̀ lecturer kò dé fún mi lówó ṣé kí n máa fún mi san one thousand fún ni. má bínú o mọ̀ pé búkìn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ kò rántí mọ́ni náà. báwo máa ṣe wá gbowó mi. máa ń wọrí bóyá títí ọ̀la máa bẹ gẹ́tò rẹ̀. promise. yes mo promise ẹ. mo retí ó mi lọ́la. you know the thing i'm talking about my friend lẹ́yìn daniel kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ tí fi lẹ́yìn ṣe. ọ̀pọ̀ ènìyàn bàbá ló wà kó sí ìbùdó ẹ̀bùrẹ̀ ẹ̀bùrẹ̀ dry náà. If you regret, òwe dúrà ẹ̀ ṣé wọ́n ti dára lánàá ṣọ̀ wọ́n ti bọ̀ láti bí wọn ní ìrọ̀ fún òun àti ìwé ṣé láti tún àti gé ọ̀pọ̀ èmi kọ̀ máa ń pè tí bá ti dà máa ń fi tiẹ̀ àti wọn náà wúlò lẹ́kùn tó lọ ṣé owó ní ìyẹn ni ti ń bẹ̀rẹ̀ wọ́n ti ń bọ̀ ẹ̀yìn ti gbọ̀n fẹ́ ṣe ni pé ìjọba ti ń fún ìwà ìlú máa pọ̀ sí i. ìyàwó àpò tí wọ́n fún ní gbé kò dẹ̀ tún àwọn àtúnṣe ẹ̀ lè kéde. anala lè kéde. lè gbàgbé ó ń sanwó normal normal ní. you mean o tún ní. ọdẹ tàbí. ẹ ẹ sí ìwé tó lè rí. ìmọ̀ àṣẹ ẹ̀. mo ti ń kọ́ nọ́mbà ẹ̀fọ́ ìwá yín sin òpìkẹ́ mo tún text message ẹ náà ò reply ṣé o ṣì ń bínú ni. tí n bá tún ní bínú nǹkan búkì wá sọ fún mi can't you calm your anger for a while hmm? every time àbí kò máa nag ṣé is it must to back a backing dog ṣé dandan ni òtún á mọ̀ bí kan lèèyàn kí n ti ń yẹ̀yẹ́ yàn ó sọ̀rọ̀ sí mi publicly o tún sọ títí o sọ fún mi pé ìwọ touch me up well o lè touch me up ọlọ́run rẹ sí mi nìyẹn o dẹ̀ ti jíṣẹ́ tọ́lọ́run rẹ so i don't see anything on it. but you should know that. wọ́n wí o máa sọ ṣé wọ́n fi ṣe ẹni ṣé lèsì oníhò ni wọ́n fi jó ẹnu ẹni what's your problem ah, ah oh i know what to do. Hmm. okay i'm sorry. sorry for yourself. i'm sorry. má bínú náà kúnlé òdẹjọ náà. ọtọ máa fi kàwọn ìdáhùn lónìí rẹ a máa bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ ṣàfihàn. Ogbono jojo, òtútù nini, you need to know the thing I'm talking about my friend Eba. Oh, oh, oh, Eba, Eba. Gbadebo's family. Gbadebo, Gbadebo, Gbadebo, Gbadebo's family. oh, oh, oh. How are you? Good afternoon. Good afternoon. Ṣé wàá okay? Oh, ẹ̀ ń kàwé. Lágbára ògbó ọlọ́run ẹ máa ṣàṣeyọrí. Ẹ ṣoríire o, á dára fún yín. Àtẹ́n. Ah, ah. <laughs> Bókì. Ah, Ìwọ náà ń kàwé. <laughs> Tó o dẹ̀ mọ̀ bó o lè pàṣẹ kọ́sì kò sọ́gbọ́n tó fẹ́ dá sí bó ṣe lè kàwé tó you can never pass it. anyway ẹ ṣòrí rẹ. ó ti gbé àbúrú pẹ́ ọ̀dọ̀ lecturer yìí. no kí ló mean never mind. ó dẹ̀ mọ̀ pé kò sí lecturer yìí bá sọ ló máa kò lè ṣe nádà jẹ́ túwà rẹ̀ ṣe. Yeah neighbors for me. This is so interesting. My heart is full of what you tend to know about the families and you know. Oh, oh. oh débẹ̀ come on. oh débẹ̀ ló mọ̀ràn. Ọkùn fọ́fọ́fọ́fọ́fọ́fọ́fọ́, ọkùn fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ, ọkùn fọ́fọ́fọ́fọ́fọ́fọ́, ọkùn fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ. Lálálálálálálálálá. Ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́kùn rẹ̀ ló gbóná. Kí ló wá wò tó yẹ? ọ̀gá ẹ̀ wo nǹkan tí mò rí ọmọ yẹn dùn ọmọ yẹn lẹ̀pa ó ó straight ọ̀gá ọmọ yẹn mò ń lọ. ọmọ yẹn dùn ó lẹ̀pa. bẹ́ẹ̀ ni ọ̀gá. lówe ah, lówe là ń àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jó ọmọràn ló lè mọ ọmọràn ló lè mọ Gbadebo family ẹ̀yẹ́ ẹ wà tààrọ̀ tí mo ti dúró sí tí mo ń pè délé tí mo ń pè délé ti yàyà kúyà délé oh my god délé ti yàyà kúyà délé ha mo dárọ̀ délé ah, délé ah, délé kí n gbogbo ilé báyìí. kéde farabalẹ̀ mo ń bọ̀ fẹ́ ṣe pè mí lẹ́kọ̀ọ́ yan bọ̀ mo bomi sẹ́nu mi ò lè má sọ̀rọ̀ at the bẹ́ẹ̀ ni ẹ sọ̀hún. at the mi ò lè má sọ̀rọ̀. pẹ̀lú mi. Hmm o ah, tọ́ ló sọ o lè máa sọ pẹ̀lú mi. délé ṣe wèrè tó bá máa ṣe nísìn. wèrè báwo kí lẹ́mí ìbàgbé wèrè. bẹ́ẹ̀ sọ̀hún gbogbo pọ́tébù pọ́tébù tó kọ sàásùn sẹ̀ eh, eh. wèrè lọ́sẹ̀ ló ṣe ó ti dolówó. ó ṣe wèrè ó ti ṣe wèrè ẹ̀ nísìn ó ti ṣe ó ti ń bìsàbìsà. ó ti ń gawú ó ti ń gawú nísìn. so wọn náà ṣe wèrè tó bá máa ṣe. kì í ṣe wèrè lásìkò tó máa jẹ mí nìyẹn. wo wo pọ́tébù ó ti sáyẹn fifty million contract. ah báwo lè ṣe mọ. Ah. Ah, ẹ̀yin gbọ́dọ̀ sàásùn ẹ̀ ti bìsàbìsà. tètè ṣe wèrè tó bá máa ṣe kó tètè síbẹ̀ má ṣe wèrè. ò dele lù mí délé. délé lẹ́lẹ̀ ń ṣe wèrè mo ṣe rìhásà ni. mo fẹ́ ṣe wèrè. lórúkọ jésù mo ṣe wèrè o. ah délé o fẹ́ pírẹsẹ̀ntì ọ̀yà pírẹsẹ̀ntì wèrè. délé kì í ṣe wèrè tí mo sọ fẹ́. délé mo ṣe wèrè lẹ́lẹ̀ kì í ṣe wèrè mo ṣe wèrè fún yín. kí ló ń ṣe ẹ́ náà a ní pé kó o ṣe nǹkan tó bá máa ṣe kó dẹ̀ tó síbẹ̀. bàtà ti mi mọ. délé nǹkan tó ṣe bíbélì tí mo fún yín pé a máa lò fún wọn memory verse mo ní a máa lò fún wọn jọ ó yá bá mi kà á jáde pápápá ká lè fi parí iṣẹ́ wọn. ṣíṣí John John three sixteen. Mm, òun kọ́ mo fún yín John three sixteen mo fún yín Genesis chapter one verse one ni mo fún yín. Genesis chapter Genesis one one. Yorùbá ni kò kà kò sí time. so o ka lè ah, ah, tẹ́bí memory verse mo dé fún yín kà á fún mi. ní tẹ farabalẹ̀ ṣe máa ma jẹ́ gbé mi. ṣé o ò lè ṣe kó má pariwo. Genesis one one eh. Genesis one english àbí yorùbá. yorùbá ni kò lò yorùbá ni kò lò. ní àtètè kọ́ sí. yes. ayé wà ju ah. ju ju ah. ju ju. juju ah, báwo kí ló ń juju kí ni níbo ló ti rí juju ní Genesis chapter one verse one ó sípù gan eh, ní àtètè kọ́ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ni ọ̀rọ̀ náà. ọ̀rọ̀ tó dáyé àti ọ̀run. àdákìlẹ̀ sọ. Eh, Genesis chapter one verse one. ẹ̀dá lẹ́ka John three sixteen. John three sixteen. Eh. John Welly, Yara Bukele. Hey, Father, my technology is how many years in ministry? 16 years. God the boss for me. This is so interesting. My mom is full of what you tend to know about the families and you know. Whoa, oh, oh. whoa. Oh, the bello oh, come on. Oh, the bello mama. O ṣe oh, ah. lọ ṣe mí oh, Òsì tó rán mi. Èmi wà ń ta àwọn ojókòó wọn ẹ̀kẹ́ ń wò pé tó ò ń gbóúnjẹ wá wọ́n á ń tún tì ó ń jẹ́ dáadáa mi wọ́n á ń tán létí oúnjẹ kí àwọn kẹ́rì jẹun níta ò tí hmm? ò yẹ ni. àwọn ta ló ti bẹ̀. tí wò ó tí ì jẹun níta. mi ì tí ì jẹun màdámù ò tí ì jẹun ọ̀gá ni ò tí ì jẹun oníwọ̀ fẹ́ jẹun olóúnjẹ ìyàbíta lọ́pọ̀ ẹ̀yìn ọkọ̀ ó fẹ́ jẹun ọmọ tán mọ́nàmọ́ná ebi ni mo pa mọ́nàmọ́ná ebi ni ó bọ̀ ìwọ́tọ́ ẹ̀kọ́ gbé gàrí sílẹ̀ fún kó mọ́ wa gàrí mu láì lómi gan àwa níta ìlú ni kí wọ́n fẹ́ jẹun. a sì mọ̀ tán yóò kí náà rẹ tó ń gbé wa mo lè ṣe ilé ìgbò jábọ́ lẹ́yìn ọkọ̀ ẹgbẹ́ tí tí mọ́tò bá tẹ ọ̀pọ̀ lọ́ba yọ̀dọ̀ ni pẹ́. bẹ́ẹ̀ ló lọ́ọ̀ ní ṣe ń yọ̀ tó gbé galamọ̀s bò tó gbé tó rú bí pé wọ́n ṣẹlẹ̀ kó lé wà lé ní sòtádà kù torí ebi náà ni ìlú tí mo ti wá tí mo jẹ́ àbá fún ọmọ ẹ̀yà kó ti ń jẹun mi ó kọ́ tiẹ̀ ìdíkẹ́ mu ẹ̀wà ló gbé wájọ́ kẹ́ni àrẹ lélébú gẹ́ ń pé wọ́n fi yàgbẹ́ ní gbogbo tòkòtò fi bàjẹ́ ìrìn àjọ jẹ́wọ̀ mu ẹ́ wọ́n á ti tẹ́ ní ìsìn kọ́ dákun kọ́ àwọlé jẹ́ báyìí jẹ́ ìjọba ń bóyá ń jókòó dé ọ ó jókòó dé ọ. ó má dà sórí tẹ́gbẹ́ sọ kíní kankan sórí ibi tó ní pọ́ùn òun yóò pọ̀ ó hmm. fẹ́ jẹun ó tún bú mi àbí ó lẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ebi ní ó pọ̀ bọ́ bẹ́ẹ̀ mi a ah, ti tèmi gun ju tàwọn tó nílé yìí gan lọ ó fẹ́ ba bíjẹ́ nù àbí tó o bá ti bàjẹ́ tó ó wàá gbàjú lọ ó gbà lóyún lọ ó bá lọ sọ fún wọn nílé pé ìwọ ti bá tàwọn nǹkan jẹ́ ìwọ sì wá sí tàwọn aráàlú yín ṣe àbí aláìjẹbẹ̀rẹ̀ tí wàá bẹ̀ áyà ó lè jókòó kó mọ jókòó mẹ jókòó má dákò jókòó tó bá di ọ̀dà jókòó tí bá jókòó tó bá di jókòó dájẹ́ ìtẹ̀sílẹ̀ sàánú rẹ bí bí mú kì í bá dé jókòó bímí àti bímí. ọmọ kẹtọ ṣe ṣé sàn ló jẹ má bínú ọkọ yà dàbọ ebi ní pa mi dàbọ. yé ebi ní pa mọ́nà mọ́nà àmọ́tọ́ rẹ̀ ọdọ́kùnrin hmm. àdàlàdà rẹ̀ kò kẹ́sẹ̀ kìlú mi. mi ò wọ́n fún. Ah, mi lè ti rí bá wọn mọ̀ fún hmm. ṣe. pé kí ni hmm? wọ́n padà jẹ́ pọ́sibẹ̀ ní ayé rẹ̀. dábùú kò bí. mo fẹ́ lọ bá wúre kí n ta wa káìmá wèrè má yọ mí sọ́tọ̀ èmi ò kì í ṣe wèrè o. ságbo oge bá mi. àti búkì orí òsì. okun fọfọfọfọfọfọ okun fọfọfọfọfọfọ yẹ. ọ̀rẹ́ láti sọ̀rọ̀ pa ẹ̀ yìí. táì mi. kò kì í sùn. ọ̀rẹ́ máa ráyè fáwọn girlfriend ẹ̀. wà á lò rẹ̀ ṣe ọmọ ọmọ tó sì. sí ọ̀rẹ́ ráyè láti pè mí. kí gbogbo ẹ̀ lọ kí ló ṣẹlẹ̀ iwájú yín dra ẹ̀ ah, kí n dọ̀lú eléyìí náà. ọ̀rẹ́ nǹkan sí lálẹ́ nǹkan tó wà lẹ́bàá yìí kọjá kàmáàtì ìlú ilé wọ́n ṣe ilé tuntun wa ńlá this time kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ dáadé. jẹ́ kó explain fún ẹ. o lálà èèyàn kan fẹ́ gún ẹ nínú ọ̀ràn yẹn ẹni yẹn wá jọ sísítà ẹ ìyẹn lè wá kárí bọ nílẹ̀ yẹn ṣèkínní fún ó yẹ kí ẹ mọ̀ ipá dára alágbó aláwọ̀ kì í go straight nígbà mí nà. aládàá náà ah. ah. ló sọ pé aláwọ̀ kì í go straight nígbà mí ó mọ ìgbà tó wà nílé o mọ bó ṣe máa ń ókè o tún wá gba bíbà yìí wò ṣe mọ̀ pé nǹkan tọ́lọ̀ bá fẹ́ jẹ́ kó kí kó hàn síyàn ìyẹn máa fi lálà sometimes rántí ilé ìtajà wà ní department ó mọ ìgbà tó lálà sí ó mọ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀. lóòótọ́ nǹkan tí Ọlọ́run bá fẹ́ fi tó bá fẹ́ kéèyàn rí lè máa rí lójú bọ̀ mo fẹ́ jẹ́ kẹ̀mọ́ pé tọ́lọ́run bá fi hàn yàn gan ogun tó bá ti ṣẹlẹ̀ Ọlọ́run so ẹ̀rù ń bà wọ́n náà tó bá rí bẹ́ẹ̀ àjẹ́ pé we have to work on it ẹ jẹ́ ká gbàgbé lórí well uh, any anyway èmi ti dé báyìí ẹni tèmi gbẹ ẹgbẹ́ la ń lọ ilé àbí ìwọ gan ìwọ tó ti dé wọlé o. the boss for me this is so interesting one one is full of what you can to know about the families and you know who are who are. o pẹ̀lú ìkọ́gbọ́n o pẹ̀lú ìmọ̀ràn ọkùnfọ́fọ́fọ́fọ́fọ́fọ́ ó ga ọ àbí kí láti wá pélé e? lórí àlá lásán lásán everybody dẹ̀ wá take care personal wọ́n dẹ̀ take care serious kí mo wá fẹ́ ṣe báyìí àbí bóyá kí n kú lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ó dáhùn pọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ló máa jẹ́ kí n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi lówe lówe làlúwà kídìgbò àwọn ọlọ́gbọ́n nìkan ló lè gbó ọ̀mọ̀ràn ló lè mọ̀ ọ̀mọ̀ràn ló lè mọ̀ lọ́dẹ̀ bọ́ fàmìlì ẹ̀yẹ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ àlọ́ òdebẹ̀ ló kọ́ mọ́. Take care, zero, zero, le ham aburo ẹ̀ náà ìwọ náà you are too adult now. no Lola, what are you trying to say sí ìwọ náà ti fẹ́ máa jẹ́ àwọn ọmọ mi sí. okay sorry i'm sorry i'm sorry. Hey, eh, báwo ni assignment yẹn. ṣé ti ṣe history Too old oh two i don't even have time for it for now in fact i'm stressed out mo ní time tell your no okay. the boss for me. This is so interesting. One month, you love what you can. You know about your families and you know òde pẹ̀lú ìkọ́gbọ́n òde pẹ̀lú ìmọ̀ràn ọkùn fọfọfọfọfọfọfọ ọkùn fọfọfọfọfọfọ yẹ ọkùn fọfọfọfọfọfọ ọkùn fọfọfọfọfọfọ yẹ lálálálálálálálá. ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná lọ́wọ́ ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing I'm talking about my friend about. a mú mi rí pé ẹ ní ìdojúkọ nípa admission jẹjìn processing láti lásìkò yìí. ẹ̀mí olúwa ń jẹ́ kó yé mi wípé ìgbésẹ̀ kékeré náà ló kún fún yín láti gbé kí ẹ fi borí ìṣòro kí ni wá ní ìgbésẹ̀ náà. wọ́n máa ṣe sàrà fifty fifty náà bí máa fún oníbàárà ọkùnrin mẹ́rin ẹ sì máa fún oníbàárà obìnrin mẹ́ta tí ẹ bá ti ṣe èyí ọ̀rọ̀ yìí ti dájú. broda eh, bíbélì wí pé ìgbọràn ó sàn ju ọrùn lọ ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rọ̀ àgbò lọ ẹ gbìyànjú láti ṣe tí ẹ bá ti ṣe ọjọ́ tí ẹ bá ṣe ẹ ó lálàá kan èmi yóò gbé ọ̀gá ọlọ́run alágbó. àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jọ ọmọràn ló lè mọ ọmọràn ló lè mọ lọ́dẹ bọ́s fàmìlì yẹ́yẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ àlọ́ òdebẹ̀ ló kọ́kọ́ òdebẹ̀ ló mọ̀ràn ó kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́. ń ṣe. máa lecturer tádé yẹn. kí ló ń ṣẹlẹ̀. mo ti lọ wo iṣẹ́ mi mo fẹ́ kọ́sẹ̀. ó yá bọ ò need láti máa ronú náà ìrònú kò dá nǹkan kan lára a lot of things ló lè kọ́ sí sí ẹ̀jẹ̀. kékeré eh? tiẹ̀ nìyẹn ó rántí iṣu àlá tí daniel sọ fáwọn ọmọ mi pé láì wọn ò fún mi ní rest of mind nílé rárá in fact i'm totally fed up. ẹ bọ́ tó o ní ìbẹ̀rù o ní láti máa ronú ṣáà pé ìrònú kò dá kankan lára a lot of things ló lè cause lágbo ara eh? so you need to share up ṣe ti gbọ́. everything is under control declare so share up ṣe ti gbọ́ share up. ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing I'm talking about my friend about. Belly boss family. Belly boss, belly boss, belly boss, belly boss family. Lọ́wẹ̀ lọ́wẹ̀ lánú wa gídìgbò. Àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jó. Ọ̀mọ̀ràn ló lè mọ̀. Ọ̀mọ̀ràn ló lè mọ̀. Belly boss family. Yeah, yeah, yeah, yeah, yeah yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ alẹ́ òdebẹ̀ ló kọ́ mọ́ òdebẹ̀ ló kọ́ mọ́. okun fọfọfọfọfọfọ okun fọfọfọfọfọfọ yẹ okun fọfọfọfọfọfọ okun fọfọfọfọfọfọ yẹ. làlàlàlàlàlàlàlà ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing I'm talking about my friend about. ló lè mọ ọmọràn ló lè mọ gbàdébọ family yẹyẹ. àlọ́ òde pẹ̀lú kọ́kọ́ òde pẹ̀lú lọ́rọ́. Lowe, lowe sí ìjó àwọn ọlọ́gbọ́n nìkan ló lè jó ọmọràn ló lè mọ ọmọràn ló lè mọ gẹ́gẹ́ bọ́s fàmìlì ẹ̀yẹ́ ẹ̀ẹ́ ẹ̀ẹ́. Yeah yeah yeah yeah yeah yeah. àlọ́ òdebẹ̀ ló kọ́kọ́ àlọ́ òdebẹ̀ ló kọ́kọ́ mọ̀kú kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ mọ̀kú kọ́kọ́kọ́kọ́kọ́ yẹ mọ̀kú kọ́kọ́kọ́kọ́kọ́ mọ̀kú kọ́kọ́kọ́kọ́kọ́ yẹ. pẹ̀lú òwe lánú wa kíndìgbò àwọn ọlọ́gbọ́n nìkan ló lè tó ọmọràn ló lè mọ ọmọràn ló lè mọ bẹ́ẹ̀ dé bọ́ọ̀sì pàbí ìrẹ̀yẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ ló Thank you. Daniel. Oh, Daniel mo tún fa fa fa fa fa fa fa fa mo tún fa fa fa fa fa fa fa yẹ mo tún fa fa fa fa fa fa fa fa mo tún fa fa fa fa fa fa fa yẹ. ọ̀gá ò ẹkújọ́ mẹ́ta báwo gbogbo ìgbò lè kọ́ àlàáfíà làwọn náà wà kò sí ìyọnu ewu dáadáa ní wà o láti ti jáde ọ̀rẹ́ báwo ló wá ṣe níjọ́ náà wò kó màmá bókì ẹ́ mo sì wáá wa ẹtì lẹ́sẹ̀kẹsẹ̀ mi rí ẹ mọ́ à ó dùn mí ó dùn mí ó dùn mí à mi ò bínú mo náà ti tán nìyẹn o ó ti tán èmi ò máa lọ bí ìnáwó kankan o ó ti ẹ̀ ẹ wò ó ti rẹ̀ mí mi lọ mi lọ mi lọ mi lọ àpò ó dùn ọkọ̀ mi tí mo máa fẹ́ kọ́ ni ẹ̀yin obìnrin pẹ̀lú ìnáwó. ẹ wo ọkọ mi tí o ti sú mi ìnáwó ìnáwó ìnáwó gbogbo ẹ̀ náà aṣọ aṣọ aṣọ ara aṣọ aṣọ gbogbo náà ló kù. ọlọ́run àlẹ́ ẹ rìn díẹ̀ lórí ọ̀rọ̀ ọmọdé mi ló fẹ́ sọ̀rọ̀ pàápàá jùlọ dáńdé lórí àlàyé sọ́kùnrin ọ̀la ẹ̀. èèyàn lè gbọ́dọ̀ fúná sórí òrùlé sùn. ọkọ mi kí la wá fẹ́ ṣe lórí ṣùgbọ́n ògbóná ẹlẹ́kùn rí ògbóná ògbóná jọjọ. mo sọ̀rọ̀ ẹ tọ́rẹ̀ mi kó dẹ̀ lóun kò rí ọdún ó ti dúró ìwúlò yẹn fún un lóṣẹ̀ yẹn ni fẹ́ ká gbé. ṣé ẹ sì lérò yìí wòlíì yẹn kì ṣe àwọn wòlíì ìgbàgbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ òjíṣẹ́ ọlọ́run lóríṣiríṣi ló ti wà ní bàbá yìí o ká tún máa wá lọ fún ìlú ní ìlú àbí kí ni mo ti mú òdodo ni mi ò mọ òun ní ilẹ̀ pọ̀ ló wò òun ló dẹ̀ ju rẹ̀. kò boss for me, this is so interesting. My mom is full of what you tend to know about the family. and you know. Whoa, whoa òde pẹ̀lú ìtọ́gbọ́n òde pẹ̀lú ìmọ̀ràn ọkùn fàfàfàfàfàfà ọkùn fàfàfà. ọ̀rẹ́ mi kan ló ń lọ yìí fún mi àbájọ wà ní àwọn àlejò kan dé bá ní ilé ọmọ mi yìí òun ló lálà ó dẹ̀ jẹ́ ẹni tó náà fún ní ẹ̀bùn àlá púpọ̀ ló bà mí lẹ́rù tí mo fi ní kí n wá rí yín torí mo rántí ọjọ́ kan tí mo ń lọ síbi ìnáwó ó pè mí ó ní kí n má jẹun lọ́hùn ó ní mi ìdẹ̀ gbọ́dọ̀ mu omi kankan bó ti gba tí máa gbé oúnjẹ tó ń gbé fún mi lọ́hùn yẹn dé ilé ó ah, kejì oúnjẹ yẹn dúdú ni òun ni mo ṣe wá ẹ gbà mí ẹ o. Hmm. ẹ ṣe ju gbogbo ẹ lọ ẹ ṣe ká gbàdúrà. orúkọ Jésù agbára ìjẹ mímọ́ jésù bàbá ọmọ mi mímọ́ alágbára ńlá atóbi jù ọba ìyanu ọlọ́run èyí bàbá àwọn ọmọ rẹ rí pẹ̀lú ẹgbàdúrà fún wọn ọlọ́run ẹ̀yin ni aríká tó rí ẹ̀yin ni amọ̀ká tó mọ̀. tí jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. Ah! alàgbà. Mm nǹkan tí a mú mi rí nǹkan tó lágbára ni bí olúwa ṣe ń fi hàn mí a mú mi rí pé àlá tí arákùnrin yìí lá ó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ó mú ẹ̀mí dání tí a kò bá yètè wá nǹkan ṣe sí àfàìmọ̀ kẹ́mi má lọ sí i a gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ní kíákíá. wòlíì ẹja náà ẹja náà o ṣe rí ọmọ mi yìí ó jẹ́ ẹni tọ́nà fún ní ẹ̀bùn alágídí gan ni o ìdí tí mo fi wá nìyẹn o ẹ ṣàánú mi ojú òní tì yín o. ṣe rí olúwa ló ń gbani mo sì nígbàgbọ́ pé yóò gbà wá torí ìwé àìsáyà orí kọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkíní ó ní ọwọ́ olúwa kò kúrú láti gbani hmm, ṣe rí iṣẹ́ kan láṣẹ á ṣe iṣẹ́ ìràpadà ni hmm, ṣùgbọ́n yóò nẹ̀yìn lówó yóò nẹ́yìn bíi twenty five thousand naira tá a fi parí iṣẹ́ náà tá a bá wá ṣiṣẹ́ yẹn tán inú ilé yín gangan tẹ́ ń gbé láti wá parí iṣẹ́ náà tá a ṣe ìràpadà yẹn mo sì nígbàgbọ́ pé lágbára ọlọ́run lágbára jésù kristi tí mo ń sìn tí mi ò mú nǹkan kan papọ̀ mọ́ lẹ́yìn jésù ọ̀rọ̀ wa ó dayọ̀ ogun ọ̀sẹ̀ àánú fún un lágbára ọlọ́run. bọ̀ wúlì mi ní káṣí yín báyìí ṣé mo lè ṣe transfer sí yín kò sí ìyọnu ẹ fún mi ní àkáǹtì nọ́mbà yín. you need to know the green and talking about my friend eba. eba eba bani bas fami bani bani bani bani bas fami. lọ́wọ́ lọ́wọ́ làánú wà kí ìdìbò àwọn ọlọ́gbọ́n nìkan lọ́wọ́. ìlàràdá agbọ́dùn ìròyìn dùn lórí ìsira. Alo débẹ̀ ló kọ́kọ́, ó débẹ̀ ló kọ́kọ́, ó kún kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ ogun fọfọfọfọfọ fọyẹ ogun fọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọ fọyẹ. o débẹ̀ ló kọ́kọ́ o débẹ̀ ló kọ́kọ́ ogun fọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọ fọyẹ ogun fọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọ fọyẹ. ṣọ̀gbọ́n náà gbọ́dọ̀ ẹ̀dá kùn rẹ̀ lógún náà lógún náà tó. You know the cool thing about my friend Daddy Boss family, Daddy Boss, Daddy Boss, Daddy Boss family. Lọ́wẹ̀ lọ́wẹ̀ lánú wà ní ìgbẹ́jọ́. Ìgbọ́n ayíkáyí báyìí sí sábà sí sí sí rà rábàbíyù ababari bayi sari ababari bílù kaba ayi bí. Ababali You're the boss for me so interesting. You want know the school of what you take to know about the families and you know. Oh, débẹ̀ ló kọ́ mọ́. Oh, débẹ̀ ló kọ́ mọ́. Ṣùgbọ́n náà gbóná ẹlẹ́kùn rẹ̀ lójoojúmọ́. Ó gbóná jọjọ́, ó tutù níní know the thing I'm talking about, my friend. Ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ máa ń yára ju iye ẹni. Ìtúfẹ́ ya ní oṣù àmì bẹ́ẹ̀ ni ọ̀rẹ́. Ìtúfẹ́ ya ní oṣù gan. Pẹ̀lú ìyá lẹ́yìn ọ̀dọ́. Sátánì ti àwọn ọmọ ìgbìmọ̀ ti ayé sílẹ̀. Ọ̀rọ̀ ti gbà kó sínú ayé. Ilé ìgbésí gbàgbá yìí ìwé aláyọ̀ ni ìwé ní ìjẹ́ ìṣòro ìdájọ́ ìdájọ́ pé nítorí ó wà ní ìkànnì ìpínlẹ̀ ẹni wá sí ní ìlú wọn ti di gbogbo ìgbà àbúté àmọ́ òdebẹ̀ ló Onini, you need to know the thing I'm talking about, my friend. About gbogbo ogun tó ti parí tọ́lọ̀ ń ṣiṣẹ́ òun náà máa darí sí inú àti olùdíjẹ́ ìjọ ìgbòho. lówe lówe là ń lù àgídìgbò àwọn wò ni àwọn ọmọ mi máa wá sọ́tọ̀ yẹn wá máa gbàdúrà pàápàá jùlọ ilé tínú ẹ lè yìí tínú ẹ lè kọ́kọ́ bí òkúta yìí ó máa máa wá ẹjọ́ ẹ má bàa mi gbàdúrà ogun fọfọfọfọfọfọ ogun fọfọfọfọfọfọ yẹ. ó sọ mi yẹyẹ yẹyẹyẹyẹyẹyẹyẹ alo débẹ̀ ló kọ́kọ́ ó ẹ ẹ̀mí ọlọ́run ló rán mi sí amúrí pé ẹ ti ń lé iṣẹ́ kan látọjọ́ ti pẹ́ tí iṣẹ́ náà ò tí ì bọ́ sí ẹ olúwa jẹ́ kó yé mi pé tí wọ́n fẹ́ kí iṣẹ́ náà pọ̀ sí ẹ gbìyànjú kẹ lọ kẹ lọ rí mọ́mì yín. báwo àṣàwù ṣẹbi yíyan ilẹ̀ rí ní ẹsìn yíyan ilẹ̀ rí ìbára àtijọ́ èmi náà ẹ̀kọ́ kàdá. tí olúwa kò bá wí àwa kò ní sọ. ọ̀kadà bó ṣe kíkà àṣàwù lè jọ. irọ́ o olúwa ló wí o. bíbélì yìí pé káwọn fẹ́ yàrá ìrọ̀lọ́ yàrá káwọn ní olúwa ní ìrọ̀lọ́ olúwa ló wí olúwa ló wí lọ́dà olúwa ló wí olúwa ló wí bíbélì yìí pé káwọn fẹ́ yàrá ìrọ̀lọ́ lè mọ̀ ọ̀mọ̀ràn ló lè mọ̀ láyé bọ́s family yẹ́yẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ alo débẹ̀ ló kọ́ mọ́ o débẹ̀ ló kọ́ mọ́. okun fọfọfọfọfọfọ okun fọfọfọfọfọfọ yẹ okun fọfọfọfọfọfọ. àlàáfíà fún nílé o. àlàáfíà fún nílé o. ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́kùn ló gbóná ó gbóná jọjọ ó tutù níbo ló. àbí lóòótọ́ nìkan tí mo gbọ́ ìrẹ̀gbẹ́ mi ẹgbà twenty five thousand naira lọ́wọ́ mi ẹ wá nínú èké ìyàtọ̀ ẹ̀jẹ̀ yẹn kékeré ni ẹ máa jẹ ìyà àjẹhàn mi. ntòlúwa mi àmì mú sọ. tòlúwa ni kí ni. yé má tún fi tẹ̀yìn kan mọ́. ẹ má tún fi tẹ̀yìn kan mọ́ ẹ má tún fi tẹ̀yìn kan mọ́ jẹ́kíjẹ́kí padà wá wá jẹ ìyá láyàyà. mẹ́ta. mo pàdé ọ̀bọ̀ mo gbà lásìmọ̀ ní ọ̀padà wá lóòótọ́ mi wọ́n jẹ́ pé sọ́jà ni ọlọ́run kó wá ọ. àbíkọ́ láti ṣe mi ó mà ti ṣe ṣọ̀pọ̀nná ògbóná ẹlẹ́kùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing I'm talking about my friend Eba. Eba. Eba. Badibas family. Badibas, Badibas, Badibas, Badibas yorùbá ní ẹni tá a bá ń bá sọ̀rọ̀ ojú ojú nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú sísítà yìí inú mi ò dùn ẹ̀ sì fádé mi dé mi lórí ẹ̀ inú mi ò dùn ìwọ náà máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní ẹ̀gbọ́n ẹni ni ibi tá a bá sì pè lórí ẹni kó ń fi bẹ̀tẹ̀lẹ̀ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ ẹ máa wá ṣe bí ọmọ orogún nínú ilé tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ o ò fún ní respect rẹ. wọ́n lè wọ́n lè mọ gbogbo àgbẹ̀ ìṣẹ́ náà gbogbo àwọn ọmọ fún sísá in the respect tó lọ bọ mí nǹkan mọ ọkọ tó máa ń ṣe sísá mi wọ́n kò máa wọ́n láì kó máa pò fún kìnìún every time tí come máa síbùtì máa ti máa pariwo and ah, mi kì í ṣe ẹni tó dọ̀nà. so wọ́n má ṣe pé wọ́n mo ṣe má gbé fún ọkọ̀ ṣubú yá mo kàn ń ṣe so ẹ̀gbọ́n mi ló máa ń fà àwọn ló máa ń pọ̀ sí. Daniel ọkọ mi èmi náà rí gbogbo ẹ̀ wọ àwọn kan máa ń sọ wọ́n ní ìwájọ́ wà ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ irọ́ ni o mọ̀ wà fún níwà báyìí òun ní jọ̀rẹ̀jọ̀rẹ̀ o wọ́n sì gbà tó bá ti mọ̀wà ẹ̀gbọ́n ẹ̀ fún ẹ̀ ní ṣẹra yín ju ọkọ mi wo ìwọ náà wò mí ọkàn mi ò balẹ̀ bí dáàdi ń bá wọlé nù rí òkè ń dùn tó yẹ kó rí bẹ́ẹ̀ láì ṣọmọ orogún ẹjọ́ torí ọlọ́run ẹ̀kọ́ ọkọ rẹ̀ ṣàánú mi. mo mo mo ti gbọ́ mo ti gbọ́ ká má ti ṣe yín one way or the other because of that ẹ má bínú but I will talk to my sister àti máa jẹ́ sùn máa bá wọn sọ̀rọ̀ bó bá ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá ti gbà máa fún wọn sáyẹn ní ìlú ẹ̀gbá. Birthday boss family, this is so interesting. Mama is full of what you tend to know about the families and you know. Whoa, oh, oh, whoa. Oh débẹ̀ ló kọ́gbọ́n ó débẹ̀ ló mọ̀rọ̀ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ. Hey, listen to the latest discussing then mo láì bẹ́ẹ̀ ṣe máa ń bá mi sọ̀rọ̀ sometimes ẹ̀fà máa ń rò pé a máa ń rò lọ pé bàbá mi máa ń gbé ẹ̀rọ sínú sínú like that bàbá ṣe máa ń sọ̀rọ̀ yẹn kò sẹ́ni jẹ́ máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí ò ní bára fún so ẹ máa try láti máa calm down sometimes ẹ get. ṣòwò náà mọ̀ pé o rude. náà mm, o mọ̀ pé o rude ẹ bọ bùs kò sí bí ìfẹ́ rí nù ẹ ẹ try láti máa calm down oye you know i love you very much. ọ̀dọ́ ọ̀dọ́ náà ló mú náà bọ̀ ìpínlẹ̀ mi ládùúgbò mi my one and only brother ó ti tọ́ lọ́dún. ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́kùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ ó tutù níní you need to know the thing i'm talking about my friend about. ẹ̀ tó ń tàbá ní ìbẹ̀ lówó yìí. Ah dòdò ibẹ̀ lówó ń ṣe mi máa ń dọ̀tí bá wa ń jẹ ó ọ oríṣiríṣi iná máa kan má ti kọ́lé náà rè wá wo ọ̀dọ̀ mi ẹ̀ ń tó ń gà bá ní ibẹ̀ owó tí ń so ń jẹ ó nìyí iye dòdò ibẹ̀ lówó ń ṣe ó ẹ̀ ń tó ń gà bá ní ibẹ̀ lówó ń ṣe ó. kí n búra mi gan-an. bẹ́ẹ̀ náà tí ẹ bá ṣí kankan ẹ máa máa rìn kiri ẹ mọ̀ pé dààmú àdúgbò nìyí ni kí kí ni wàhálà yín kan just be kí ni wèrè kejì nuisance kejì tó wà lẹ́nu gẹ̀ẹ́tì wẹ́rẹ̀ sí nuisance. ah ọwọ́ ni ó sì tọrọ owó ojú yìí sì fún lówó lẹ́nu rẹ̀ nuisance sì fẹ́ padà ah, tán mo ti gbà pípẹ́ náà ti wà bí ẹ lọ́pọ̀lọpọ̀ ojú yìí ni mo wẹ́rẹ̀ sí ah ojú yìí ni gbogbo ẹ má bínú ẹ má bínú ọ̀gá àgbà bàbá ló pé pé kọ́ lọ kọ́ gbé aṣọ lọ fún daniel àbí daniel ọlọ́àní ó sì ti lọ lọ́dọ̀ wọn látara ọ̀gbìn tí ì dé. wíìrì gidi ní ẹ̀ lọ́pọlọ you don't have common sense drakina lásán lè lè pinye. drakina ti ti bá ti ti bá wọlé wọlé tó bá ṣáà ti di ẹ̀sọ́ pé kó wá rí mi ṣe gbọ́. Bẹ́ẹ̀ni bọ́sùn mi, bí This is so interesting. Mama is full of fortune and you know about the family. and you know whoa whoa. O débẹ̀ ló kọ́gbọ́n, o débẹ̀ ló mọ̀. Ọkùn bàbá bàbá bàbá bàbá. Ọba ayérayé ọba tó ti wà káyé tó wà. Olúwa mo ti jí láàárọ̀ yìí, àwọn kọ́sítọ́mà, àwọn àwọn àwọn olùbárà gidi, olúwa àwọn ni kó wá. Olúwa jẹ́ kó máa pọ̀ létí ẹ. Olúwa, àti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o ẹ pẹ̀lẹ́ o. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ jọ ṣé kò sí ṣé báwọn ṣe lè ràn yín lọ́wọ́ ṣé kò sí. mo mọ̀ pé ìdójú mi mọ̀. ẹ̀mi ò ojú yóò dàbí ojú ẹni tí mo you know. focus ọmọ mi òun ló tú ẹ̀dá yìí. focus focus èèyàn mi ni focus ìgbà tó gbọ́ ayé rẹ̀ ńlá bàbà tó a fẹ́ gbé lórí sókè náà mo gbàdúrà fún àyùn náà àwa náà kọ́ ọlọ́run ni o ṣé kò ṣé kò sí o. ẹ ẹ ti ẹ fà gánà àwọn ká ẹni wẹ́n yín fàgà lọ yín. Ah, ó dà pé ogun ayé yín ò kírítíkà ẹ jókòó ẹ eh, ogun ayé yín èmi gan tí mo jẹ́ wòlíì gan ò jókòó ẹ ń bẹ pé ẹ fẹ́ jókòó ẹ sì fẹ́ jókòó ah ok o no wàhálà ẹ yẹ sẹ́n ọ̀rọ̀ ayé yín. ok eh. um, ṣe rí tí mo ṣe máa ń sọ orúkọ mi ṣáájú introduction bàbá mi sọ lórúkọ mi jẹ́. bàbá ìmẹ̀sọ. ìmẹ̀sọ bàbá ìmẹ̀sọ hmm, hmm. bàbá ìmẹ̀sọ ok kí lè bá wa. tí mo yẹ sọ ní ẹ̀ẹ̀kan hmm focus ni ojú ọ̀dà yìí fún mi. focus ah focus èyí omi dáadáa ni èmi mo pray fún no ìgbà tó ń ra bàbà tó gba ayé ra bàbà tá a ti gbé lórí sókè èmi tí mo pray fún rẹ̀ kó ló ní pọ́n náà di ẹni tí agbègbè àwọn yẹn ti mọ̀ nísìn àyè ah. ah, mo pray fún un. Ah. ọmọ tí wàá ní. ọmọ tí yín ló ṣe wà ní. tí wàá rí inú ilé tí mo wà èmi ni chief gardener inú ilé tí mo wà ẹ bá wò mí látòkè ẹ ò mí kanlẹ̀ ẹ máa rí i pé hmm. èmi ni chief gardener nínú ilé tí mo wà. ok tó wá rí mo ní problem tó pọ̀ nínú ilé mi hmm. tí mò ń gbé. Ah, èmi náà rí iná ah, mo láti gbé kó sí sọ́ọ̀sì lọ́sàn-án gangan níbi tó rúmù yìí ẹ tún wọ gílọ́ọ̀fù láì sọ ọlọ́kadà ah, ogun ogun ogun báyé yín mo rí pé ogun báyé ogun tó ń báyé jà kèé ti nàìjíríà ló ti wá láti kanifóníà lógun yẹn ti wá ẹ eh, ó yá kọ̀ntínú mò ń gbọ́ yín. ẹ rí wọn dà mí láàmú gan hmm. wọn fi iná fún mi. ẹ̀mí pé wọ́n fi iná fún yín ṣe rí àwọn ọ̀gá tí mo bá ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ fẹ́ni fún mi kàfátífíkì kọ́lá. ṣé casually àbí kẹrẹ pẹ́yẹ ṣé ẹ̀mí gbẹ especially. gẹ̀tù bẹ́ẹ̀ ló gangan nìyẹn. òun ni ẹ̀ ń bẹ ní okay continue okay okay mo ń gbọ́ yín. Ah. kọ́lá ń dà mí láàmú. Hmm. mo ṣe wá pé ọmọ mi focus pé wọ́n ní mí lára bẹ́ẹ̀ àti hmm. èmi ò láì láti máa tójú bọlé bẹ́ẹ̀ ṣe rí mi mi ò kí n tójú bọlé mm. ọlọ́run ràn mí tí mo ṣe wá rí tí mo pe focus focus wa sọ pé sọ̀wọ́n wòlíì kan bẹ́ẹ̀ mi mm. bí màá sí mm. i kí n wá sọ̀dọ̀ yín pé ogun ayé mi máa ṣẹ́ wọ́n need àdúrà. kí ló wọlé kí ló ń ṣe mi ò ráyè. ọlọ́run má jẹ̀mú ọba tó ti wà káyé ó tó wà lórí ọmọ rẹ̀ yìí ni. Ah! ó yẹ kó o ti máa gbọ́ epo èsùbẹ́sùbẹ́ ènìyàn fúnra gẹ́gẹ́ máa wo bẹ̀ kàbíú rí kàbíú létí rí sá jésù olúwa wa àmín ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó bí mo ṣe ń gbàdúrà ló fún ẹni gbàdúrà. sá ẹni sọ ẹ jọ sá má bínú sá. níbo. ó mi sábà níbo ló kó wà níbo ló kó wà ilé olúwa lélẹ̀ stop smoking sìgá kí ló kí ló ṣe ó fẹ́ fi sìgá ó fẹ́ fi lé àwọn angẹ́lì tó fẹ́ ṣẹ́gun ayé ó fẹ́ fi lé wọn dànù oh. ogun jẹ́ o tún fa sìgá. sorry sir. ah jẹ́ ti rún kí ló ń ṣe léyìí ah, bá ṣe ń gbàdúrà lọ amúmiri wípé ẹ ẹ láìkì ìgbín jíjẹ ẹ máa ń jẹ ìgbín a lè rí pé ẹ ṣọ́ra fún ìgbín jíjẹ ìgbín ẹ ìgbín ẹ máa ń jẹ ah, ìgbín ah, ṣọ́ra. ní àdúrú gbogbo dissenations tí mo create ká. Hmm lace tí mo kó jọ tí mo wá gbé bible lace tí mo wá kó gbogbo ẹ̀ papọ̀ tí mo wá kó sí iwájú yín azim ogun tí ó ń finá tó ń finá tí mo gbé wá ìgbín jíjẹ lẹ́rú. you know eh, bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn ò nímọ̀ sórí ìwọ gbọ́ pé ìgbín máa ń rìn kó pàdé aláàánú rí ìgbín kì í rìn kó pàdé aláàánú. ẹ ní pàdé aláàánú. Ah, ò ń ṣépè fún mi nìyàn no you are, you are, you are, you are abusing me you are cursing me no mo mo explain nǹkan fún ẹ àmú mi rí pé o máa o like ìgbín o máa ń jẹ ìgbín tó bá dẹ̀ continue láti máa jẹ ìgbín yẹn o lè má ra láàánú so ṣọ́ra fún ìgbín jíjẹ ìkan tá a mú mi rí nìyẹn báyìí so kó mi ò like irú olóòmùdè gbàdúrà àwọn òun làwọn eléyìí ẹ ṣe o ló ṣe kò tọ́pẹ́ pọ́ mi tí bá ní òde mú nǹkan wá ní ìṣòro lè fọlọ́ wá ní nǹkan. ìgbín jíjẹ. ìgbín a ní kó ṣọ́ra. ìgbín ẹ sọ pé ìgbín yọ ẹsẹ̀ rà ká nọ́mbà yín sí sí káàṣì. Get the bus for me. This is so interesting. My heart is full of what you tend to know about the family. and you know. Whoa, whoa. Oh, the débẹ̀ oh, come on, Oh, débẹ̀ ló mọ̀ràn ṣọ̀pọ̀ náà gbóná ẹlẹ́kùn rẹ̀ àwọn náà mọ̀ bá má ṣe àsọ̀rọ̀ máyẹ̀. tí mo bá sọ ìlú yẹ ká bá mo wá. you got so okay two náà ni. yes my prize two. mo lè ti jókòó tì láfẹ́ àbọ̀ tó bá rí stew yẹn ó mm-hmm. ah, máa láìpẹ́. láfá ráfá ráfá. ọ̀bọ̀rọ̀ ló lè mọ̀ ọ̀bọ̀rọ̀ ló lè mọ̀. bàbá ọmọ yẹn lánàá wàhálà ọmọ yẹn ṣèwèrè gan-an ah, bébì yẹn padà múná létí mi ní ṣá mo wò pé ọmọ wa náà ṣì ní kókó wò pé tiwa náà ló ìpadà ṣe. obìnrin múná létí ẹ. ẹ kí làwọn ọmọ ìbò wa ń ṣe nígbà tó múná létí ẹ. ọmọ ìbò gbé súnmọ́ tó fẹ́ tóun náà fẹ́ ṣe kínní ẹ fún bọ mo pè padà pé kó filẹ̀ tiwa náà ló ìmọ̀ padà ṣe. orí mọ̀ mi lọ́mọ ọdẹ. bàbá olóòtú ẹ ló ń dọ̀ yẹn. kíkọ́ Bùsáyọ̀ ni òmẹ́dẹ́dọ́ rìn kìtẹ́lẹ̀ ṣé òun wáìnì ní tírẹ́tìrì ni tó bá jẹ́ pé lè stop ẹ̀ pẹ̀lú mi àbẹ̀tà ló bá ń fa àánú ọgbà lánàá. sọ fún mi bí ẹ ń ṣe fàlàfò bàbá wa ti wá rán wa sí ó ń ṣe ó ń ṣe bíi pé òòrè kan nínú ọgbà yìí ṣé wọn pé bèbí ẹ múná létí mi lánàá ṣá sí problem ó yìí máa padà ṣe tiwa náà. mo rán ọmọ sí búkìbúkì fọmọ létí. the boss family. This is so interesting. Mama is full of what you tend to know about the families and you know. Whoa, whoa débẹ̀ ló kọ́gbọ́n ó débẹ̀ ló mọ̀rọ̀ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́fọ́ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́ yẹ mọ̀kún fọ́fọ́fọ́fọ́fọ́. lọ́lá alfa náà wò ó má bínú ọ̀rẹ́ mo fẹ́ sáré dọ́dọ̀ àbúrò mọ́ mi síbẹ̀ ìlera rẹ. Are you too? Are So Buki at Abure ti jọrẹ báyìí. Baby boss you know about you who are who ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́kùn rẹ̀ ló gbóná ó gbóná jọjọ. padà of course mo ti pe dáná mo ti pe dájú ọ̀dẹ̀ ọ̀kọ́